أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين نبينا وحبيبنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين وعلى من اتبعهم بإحسان إلى يوم الدين أما بعد èyí ni gidẹ́ oṣù Ramadana ìnulùmẹ́ ẹgbẹ́ ẹgbẹ́fà ìfọ̀dọ́ sàmúyàn gbọ́kọ́ ka yọ́dọ̀ dìlí mẹ́lẹ̀ yọ́dọ̀ gbọ̀n méjì yọ́ mẹ́ta ìdìkà níbi wọ́n pín mákàtí Medina oṣù yá mi níhu oṣẹ̀kẹ́lẹ̀ ìnulùmẹ́ gbé ibi ìfọ̀dọ́ 2022 a ya cana karatuwa tafsir al-ƙur'an al-karim kuwa mai ugbo kalikadi onale onale a da karatuwa kadefi suratu ali imran suratu ali imran aya delika ok aya delika yomiji. 102 suratul suratu ali imran aya 102 ingini akwa nuji aya 103 eh 102 eh 102 ye quran ye wala shi eh eh okay naam 101 ngalikadi aya dilika nyoka ngalikadi ingini shi 102 unga ya kwani ya ayo alladhina amanu unga kwane mimi yeye kabwa kama shikolo bismillah a'udhu billahi minash shaitanir rajim ya أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن ولا تموتن إلا وأنتم

òun ṣe kàgé ní kó nẹ̀ kí ṣàlẹ̀bọ́ ọjọ́ torí kí wé tàdọ̀rọ̀ ọjọ́ wà á yín yúdù kárọ̀ pàlà yúnsà kó nẹ̀ kí náà ṣàríyá ọjọ́ torí kí wé gbìyàn ọjọ́ wà á yín yúṣ kára kó nẹ̀ kí náà dùgbédé ọjọ́ pàlà yúkpàr torí kó nẹ̀ kí wé kọ̀ pàó ìdùn ọjọ́ tọ ẹ̀yìn kò máa dọ́kà kí ni ìṣàlẹ̀bọ̀ ọjọ́ àbàkí tó pọ̀ ọjọ́ àrùkì tó pẹ̀mà tó pọ̀ ọjọ́ ilẹ̀ tọ́ ọ̀làlẹ́ ìdé ọ̀tákàdá mustadrik alhakim ẹn kùmádọ́ mustadrik alhakim ṣe ní tàbí imam alhakim kíkọ́ àmì hadith ẹ̀fẹ́ yóò ló kìtúpẹ́ kì bukhari pàì muslim adúwá kùmàmá adúwá ọ̀tákàdé man yílẹ̀ kìtì nìkó ọ̀tákàdá wọn littafi edu kuma ka ogan elek ma kinihi hadisa fe yolo kiti peke ne adwa ta ki madwan mustadrik umma do ifi ulum al hadith to mustadrik imam al hakim wala ishi dihunge ya shi shi fe yunke tin ide amotaka da abu munu munu mune kuma gba kuma ku ya ya gide ya banele na'am to maini hi aya gide ina bebo domo dabene ka ki sa'id bin eh, bin jubair ene maro sa'id bin jubair amma ene maro abul aliya rabi'u wa ma'anis qatada muqatil bin hayyan zaid bin aslam sudi ogodo abe gidai ka dudu mai amma ka gini ole ko je ka ifa ya kede ese wo yi tupa yo ne ile ko ne ki tale bo ojo ki ta dro ojo didimi ko ne ki be pare ya ojo tọ enwe ka ya ekede enke aka idomo una ile nnukwa ya ọlalen tụrụ ogenele ọgbọdụ ibe gide zahabu ila anna hadhihi al-aya mansukhatin bi ayatin ukhra mansukha aya gide mainihi mansukhatun فاتقوا الله ما استطعتم واسمعوا وأطيعوا وأنفقوا خيرا لأنفسكم ومن يوق شح نفسه فأولئك هم المفلحون ذاك الله تعالى دبي مدى من أبيني فاتقوا الله ما استطعتم ما تشوف جو دبالك من نقاهونك تو أكوي بيك دي تقبالو أكل iṅomu dị enye ikwu na adọla mkpata ihu inwechighi ụna ile anya chi abayo inomekpụkwahi ebe ọjọ kadi chitere ka na enye adụ abayo inomekenike dudu kadi ịchala ji na eji abayo inomeken kwahi kenike ji kadi ịchọwo na enye achi abayo inalụ kenike chi kadi inegba kenike dago inegba kenike gwane inegba kichi ịdachi oyi kwukwahi ebe ọjọ na enye achi egbaleti enwuki kuran akawa idomo ichika kinihi ọla anya omune ma anyị na imamdu dagụkpọ ọla anya ọrụ ma anyị dagụkpọ tụrụ ịdagụ na na-adaga achọ oyi ịmụchibu agwụmane ohe unyo ni ibu omune gwumajani ọmama mpabi oyo mkpọrọ ọbụla nwa ilẹ̀gbà omi omi gbogbo omi ti ló jẹ́rìí dọ́dọ́ tọ́ ẹ̀yìn àlọ́ aláti kú mẹ́rì dọ́dọ́ lẹ́yìn mọ̀gáró ojú ẹ̀wẹ̀ ní wọ́n lẹ́yìn ọdọ̀ yọ kàgínì tún kẹmánigidẹ̀rì ẹnu ọ́ ṣìkẹ̀tẹ̀ ẹ̀ṣìkẹ̀tẹ̀ ọkùnrin ọlẹ́kùnrin jù ẹ̀tẹ̀ mẹ́màtí mẹ́ ẹlú ẹ̀yà tíọ̀ ireju we ko ya wee dedashi egbe gwala jenebadan emal gele gedu yu erodo cholan erodo ya chetabali e ya ni gas ke du kumina be ko ke ka e du kumina so oda mudu aka gini e chi dabalu ya chi e chi e chi jeneba kemda gbomi erdodole yola onungun gwe dagu gola daga ga e ati ni ya cho erdodo ya de dagu gola ahu de daga pa umi oko chube yu be lar dodo ino mo oko chubo mene be lar dodo etara ma yodo oba tanya dago ma dungo le isha adini yo yodo moyi adini yo yo se lola tengi ke dago ma se ili nya chite mema ke ya cho edo na ule edo yo na ule alu ekwemi abajo yi ẹlótí mẹ̀dúgùrí ẹ̀kwẹ́mí ẹlótí jos ẹ̀kwẹ́mí ẹlótọ́ àbújá alùkẹ̀kwá ní mi abájọ yìí na ọ̀lẹ̀nyẹ̀dẹ́ alò tọ́ gbogbo pé yọ́nà alò máa ní ẹmẹ́ ìwẹ̀ wódábà ẹlùgbé ìwẹ̀ dùn mẹ́kọ́ kí wọ́n jẹ́ màdé abájọ yìí ẹ̀gbọ́ yẹ́lẹ̀ ẹlùgbú gbogbo ń dùgẹ̀ ẹ títà lákẹ̀ẹ́kẹ̀rẹ̀ bá Eh, Mohammed Dangote òṣìṣẹ́ títẹ́ lákẹ́ lèwọ́dú tákẹ́dẹ́gẹ́ màtúbí ṣeun kẹ́ ló tó lẹ́ abáyọ̀ ìgbàgbé olọ́ ọ̀nà jíjìn ẹ̀ lọ abáyọ̀ ẹlùwúyìn mọ́dún Dangote du ọ̀nà junction àpá abáyọ̀ ẹ̀mẹ́jẹ màkúríyàn alùkẹ́mẹ́jẹ màkúríyàn ẹmú gbà

Allah ta'ala yanihi wala tamutunna mekije kumekuno mekun illa wa antum muslimun shiri kumede habakwa ka e ma de habakwa take kuni ba e o shi tabale tabale e wole shi shem ka ba pa liku enu ne ki chaba ki liku ya hedo mo ya che ya jaliji e amo nwe ukolo e dienedun kọ́lẹ̀ ẹ̀bí ẹnẹkùn máa kàgẹ̀rẹ̀ ìṣàṣẹ́ ni èémí rọ àpábí òní ṣe zina ṣe àmúkọ́lẹ̀lẹ́dún ṣe kọ́lọ̀ ìbá ìṣẹ́ta mákọ̀lá kọ́lẹ̀ ẹ̀bí ẹnẹ ugbókùn máa gbárùkàkú ó dè ṣe ifá ẹbọ àlìjẹ̀nú ṣe àmẹ́wọ̀n ìjìdẹ́ gbogbo kọ́lẹ̀ ẹ̀bí ẹnẹ ṣàlẹ̀kú rẹ̀ ó ní pa àbúkọ́lẹ̀ ẹ̀hó yẹ̀wó yìí ọkà ìwé jẹ takàbílẹ̀ ta máa wọ́wọ́ jù zina iche àbẹ̀kí ìmí rọyún nẹ̀ tó ohun aláwọ̀ tàbárakà wata aláìní mẹ́kíjẹ́ kú mẹ́kún ṣe dé kódú mẹ́kídé hàmà àbàkwà àbàkwà alèkúta nẹ̀ kẹ́nẹ̀gì máṣe àbàkwà ní ìṣògùṣẹ́ pọ̀ fi náwọ́ ihò dèkì alèkúta nẹ̀ ẹnẹ́kì àwọ̀ tìlẹ̀pá kó ṣáká ikú méjì lẹ́bà ṣùkú ẹnẹ́kì ìṣògùṣẹ́ pọ̀ abayo amorata akayakola nini amorata sha ogushe komashi inibebe wa baba shi ogushe komashi aje kasha duwa nguma malu kale kasha duwa nguma oli woromo iwo gidi un pakusha kaire eje kasha duwa emal kele today aduwa shi emu kume to egba duke gbo kuma sha duwa ba yo ma enihi amomaye akuma wa ami abu akuma da bi akere bojo

ẹlì kó abájọ yìí kẹmà ṣàpàpà ẹgbòrógún dúkù máa wọ́n dẹ́dà bí ó dùn ní àti àṣàpàpà rẹ̀ yẹ àmúdà pàtàkà kú yí lẹ́yìn òun àti lè papò ayà òmìnà rẹ̀ واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون تو olegi dai kudu Allah tabaraka wa ta'ala ibi ogbugaga jadun wa ibi ogbugaga jadun wa ka mi gbe legba ji ma gbojo baina ya ẹgbà na níbi sallallahu alaihi wasallam ba bá ah, anábi sallallahu alaihi wasallam ẹni e eh, ama máa pàpákó abunya ni imani ma a máa kẹ́dọ̀ lọ́jọ́ pàpó àbẹ́yìnyàn kẹ́dọ̀ lọ́jọ́ ma ṣe ayékú tó léèké báyìí na mẹ́lá ayékú ayyul mu'minina ajabu ilaykum imana ayul mu'minin e ami mu'mini ibe ìmá ni ma shi ṣe ayékú kwa ku báyìí ni àmẹ́lá ikú lẹ́ àníbi ẹni ṣe àmẹ́lá ikú nù tó dẹ́hùn àmẹ́lá ikú máa di imani ohun inda rabbi àmàjúgbọ́ yóò yìí ẹwọ̀n àpò má ṣùgbọ́n máa di imani ni wàzẹ́kẹ̀rọ al'ambiya ma yẹ́ tẹ̀bẹ̀ kama níbi ọjọ́kẹ̀ níbi ẹni wọ́n kífà láyé òmìnú na wàlúwáhayù yóò ń zẹ̀lọ̀ àríhìm a maka imani ma ma kẹ́rẹ̀ lọ́jọ́ ma yẹ́ tọ́ bẹ̀ká àmàkì àníbi ẹni tó dẹ̀ngà mẹ́má di ìmáàdì omi àgbàgbàdé mẹ́gbó mámọ̀lọ́yọ́ du àpàrà òun náà kàwọn mẹ́ tó ń sàgbẹ̀má di ìmáàdì màlẹ́tọ̀ àníbẹ̀kú ẹ̀kẹ́ kàwọn àkó ìbóyá ní ìmáàdì ma ṣì má náà yẹ kó tilẹ̀ papọ́dá àníbi sọ́lá ẹni kóòmù ni ẹ̀jì úna mi bá adíkún yẹjìdúna sọ́hàfán yóòmìnúna bí máa fi hà áwọ̀ yẹjìdúna sọ́hàfán yẹjìdúna sọ́hàfán àbílẹ̀ olítàfi ulitafi ojo nga ma akaraba on chago kuma biyo li ko akarabi qur'ani wo nu go ba ye bi ma bi nga akarabi qur'ani qur'ani dille take wa amma taka bole ama qur'ani ili ma la qur'ani ma medo kuno lojo gide qur'ani to amma gide ngola ma shi ma ngola ma shi ko ngojo tuli ma ango chuto tuli pa ku unjo omiku ẹlẹ́nu ọjọ́ akọ̀lá wọn ẹni wá tẹ́sìmọ̀ bí hablilá mẹ́mọ́ yí kó dé kúmẹ̀wọ́yìn pọ̀ ọjọ́ jẹ̀mí a ọgbọ́dún mẹ́kùnmẹ̀ ṣàmá àbàpá wà tẹ́sìmọ̀ bí hablilá hí jẹ̀mí a mẹ́mọ́ yí kó dé kúmẹ̀wọ́yìn pù ìyọ ọjọ́ aláhù tàbárakà wata ààlá wà látàfàrakù mẹ́kí parúkà ìhàdínà àbàpá mẹ́kí pẹ́rú kúmẹ̀ apàṣà apàṣẹ yìí wà látàfàrọ̀kú mẹ́pẹ́rún ìbúkà máa ní àmáṣà mi ṣíà ìbúkà ní àmáṣà mú ìzálà ìbúkà àmáṣà mú àbútẹ̀ríkà ìbúkà àmáṣà mi àhàmẹ́díyà ojú àkiri wà látàfàrọ̀kú mẹ́kú yí mẹ́pẹ́rú turkẹ́nẹ̀ nìkíyà lè bú ń ohun ma níbi sallallahu alaihi wasallam fi hadith bukhari yanihi inna hadha alqur'ana huwa hablullahi almatin alqur'ani kuma ligide ohun si ko ọjọ́ iko egi sejupa wa huwa nurul mubin ohun si ufane eh ufane egi se fe jugidi qur'ani de wa huwa shifa annafa ohun so goga egi se meku ismatun liman tamassaka bihi qur'ani shan jadu dadan yin ngane doki mulon yun wa najatun liman ittaba'ahu ene duki ale bi qur'ani qur'ani adu jadu ngenele qur'ani lenga jo gbamu jo abajo ide qur'ani lenga roji jo nga ani tiro abajo ide ojo akina allo ni qur'ani turuka le bi qur'ani ebili ngboku ma gba qur'ani onwali ukola igeskiya gidi qur'ani onwa agban iya anwo ngi ji turuka mo ne ki anwo gba imigirari amarahun bil jama'a wani hahun a nitafarruka ọjọ́ mọ́dàdún wa turuka kó jíde ìyàwó kánarwa káwé paruka ọjọ́ kánarwa yóò ní jùká àti paruka nù imigirari an yáde hadithi kawa dabalgi wáyé fi sahihi muslim hadith lẹ́lẹ́ ce hadithi abu huraira radiyallahu ta'ala anhu abu huraira gbalagide ya kuba nabi sallallahu alaihi wasallam sahaba nabi dai yini ogbe unwa nabi e kola ya nabi kolagide aba nabi ka inna allaha yarda lakum thalathan wa yaskhadu lakum thalathan ewu mẹ́ta domo ojo ani jumu meku mense iya ne mẹ́ta gidomo ojo awe do ba menwile yarda wa yaskhadu ọjọ́ aníjú ẹ̀húnkà wúmé ìyàwó wẹ́dọ̀ ẹ̀húnkà búmé ìtì ní wúmé ní yọ̀gbọ̀lẹ́kún ẹ̀wọ̀n ikẹ̀ ọjọ́ aníjú wúmé ó kàwọ́ sí kàkí ní an ta abuduhu wà látó ṣirikú i ṣe à mẹ́ràrọ̀ ọjọ́ ó di ìgbégú alìjẹ̀nú ájí ògbẹ́ta ojúlójì amẹ́kàmọ́ na ààrẹ ọjọ́ òjòjìlẹ̀ ẹni ọjọ́ ime ejú ma dẹ̀rùn dúró máyùn ìtì ọjọ́ ọlanú ẹni kọjá ní yíò wáyé bùrẹ̀ ara rẹ̀ ẹ̀kẹ́jì wà ń ta àtẹ́sùnmù bí hablilá ọgbọ́dú mẹ́pa lọ yí ọjọ́ mẹ́lọ yí kò yọjọ́ wàlá tẹ̀fọ́rọ̀kù mẹ́kí pẹ́rún kúmẹ̀rá bọ́lá mẹ́tẹ́ni wẹ́chàpá omíchàpá wẹ́ omi lé ọmọ ẹjú gújí ẹ̀dí ẹ̀mọ́ mpabíé omi ìwọ̀ ilé ẹ̀dí mi wọ́n mpabíé pẹ̀kí àṣọlá dínì àṣí omẹ́ni wàlá tẹ̀fọ́rọ̀kù ẹni mẹ́kí parúkánú ẹwẹ̀ kéjì rẹ̀ wà ń tẹ̀ من والله الله من والله الله امركم ان دو من والله الله امركم ان دو كوجو مودو شنو كادغوا ممديبو en gidu koji president country gbogbo gbogbo o gbogbo akẹrẹ bó iṣẹ́ àmàna gbogbo akẹrẹ bó lè má chairman party apc chairman party pdp in wa an tanasahu man wallahu allahu amrakum me muda boku me di bi mola me shen ko yomo ne si ume muda buji me di be keta kanibi sallallahu alaihi wasallam aduwa en ko jo me ko yo ma ngi jumuwa ni de ameni le shen yusuf arrahman ìyá jẹ́ mọ́ ojú aláwọ̀ kí wẹ́ẹ̀dọ̀ tó rọ́gẹ́nẹ̀ẹ́ ni wáyé sàtọ̀lọ́kùn tẹ̀láàdàn àmẹ́mú ilẹ̀ tẹun mẹ́ta ọjọ́ máa nìjú mẹ́ni gbà mẹ́mú mẹ́ta lẹ́dẹ́ ìlà wọ̀kọ́ọ̀lá jẹ́un ẹgbọ́ nílẹ̀ dánú ọ̀là àkàmà ọ̀làdúkù máa kàkà ẹgbọ́ wóíwóíwóíwóí mẹ́dẹ̀ yé ní pákúnmẹ́ ló tẹ̀tẹ̀ ń pẹ́ yá ṣe bìtìkì ṣẹun kẹgbọ́ oyá agbámú kẹun gákọ̀lá kátàkátàkátàkátàkátà ẹkí yá tí náà lítà kẹ́dà ọtọ́mọ kẹyà rẹ̀ yúdánú ẹni yóò kàkẹ́ ọkọ́ àmì àgbàwà nìyí ìníkẹ́kọ̀ọ́ ṣe ẹkọ́ bí àmúlòkúta ẹ̀rìn yá lítà ẹ̀mẹ̀dà ṣe rẹ̀ ìlú kẹ́dà dígídọ̀ ọdẹ ọgbà abẹ kẹ́dà dígídọ̀ ọdẹ agbáàlù àbẹ̀kọ́ ṣẹ́ abẹ ẹwẹ́ jì àwọn wà nílẹ̀ ńgọ́yà ò yí mímú ha ìlọ́gẹ́lẹ̀ fi gára ẹ̀yìn àmì àgbọ̀ katakata rí mú torí òkúta akọ̀làbíọ́kọ́ ọ̀là àgbọ́rọ̀ àníbi ohun ẹ̀yìn ejú àmì ní ẹ̀ ọ̀là àgbọ́ ẹlókẹ́yìn àti ameke didi pe gbàdìjẹ sí ọlà ládùúwẹ máa yẹn nàbá ní kẹdẹ ẹdíhù ẹnugọ yẹn ẹdíhù máa yẹn nàbá ní kẹdẹ ẹlẹpẹnugọ àmì alẹ àbáyọ ẹgẹrù ẹlẹẹdọmọ máa yẹn nàbá ní kẹdẹ ẹmọgọ ìkẹlì ẹdùjì àmọ ọlà abáni lẹdùkẹ gbọkàmú nàárọ anibi ẹni tí ìlà wọkàlà bẹẹdì ṣùkọlọnù ekeji. wọkẹsìrọ tuntun ààrẹ yana ngo mune ko juma wo ngi jume ni ge ci tabali kasratu su'al e biye bi tabali e ngi bi mamudu e mune ngo e bi mamudu e mune ngo e bi mamudu e e biye bi tabali iyo ene ngi e kina bi dige chini ngo ko yo la ka kini e ni iniko na ategide ini ni je no ya wedo kenwe kije haramu ko ya ru halali kenwe kije halali ko ya ru haramu ona chenge bi ne yi imaka kenge bi ne gide unge ne getonun imuda awati ni ne ole eni male salamu alaikum ga ti ugwe ngaba ne kere igi ama eni ne ledu ma ya unja ma ya disunja bogide kuma kakwa kushaka ya kwa no yo de ma majumu ẹ̀má ṣe ọjọ́ kẹjà tìkọ̀ mọ́ ní ẹ̀nà fífò ní àkà máa yọ yìí tó abájọ yìí ẹnẹ dúdọ̀ làkìdẹ́ ọgbẹ́ ẹnu ẹ̀ áti nínú yìí ẹ̀ẹ́nì ní tẹ́bà wọ́n àbẹ̀rẹ̀ yìí ṣe ẹ̀hún àwọn ọgbà ìní títàbálẹ̀ òmákàlẹ̀ ọ̀nà òmúnẹ̀múnọ́mù ọkẹtẹrẹ ti sọ àlà ibi ibi tàbálẹ̀ ìní títàbálẹ̀ àti ibi ibi àníbi tẹ́nì àti ìní títàbálẹ̀ àníbi tẹ́nì ọyọ́ àwọn ilé nílé ẹwẹ̀ kẹta yẹniwọ́ ìbọ̀ atulmali ọkọ ekosi ọkọ̀ i ọyọ́ngi yọ ọkọ̀ ekosi ẹ̀yẹ oyin yọ ìṣẹ̀tálú ẹ̀lì ṣẹ̀tálú bókòló ẹ̀lì mẹ́yẹyẹyẹ tá mẹ́mkárí yọ ẹ̀yú gbóòkù máa tù jẹun máa mú yẹnyẹnyẹyìn tó ń ene mune ya wu uye uledu ngola ya algi algi ya ko ya man ime bobo ye nwe ko abajo amuna ya bona ime la e ko abajo amuna ya amuna ya bona alagi jogelen ma nu ye na ye bo kame ye e ya ne e yam ye aja la mune ma jogele ku de amo e ka bu mo e meyi ma gbogbo ẹnìkẹ̀ẹ́dẹ́ gbogbo ẹlẹ́ṣẹ̀ ń ka yálé ní ìyàkọ́ àdẹ̀bọ́tẹ́ ọwọ́ ọkọ̀ra yálé ọkọ̀ epo ṣe ìrọ̀mù uje ugide ya be moka bugi manya aro eni kemo munu bugi manya aro eni e alie ti se buwane tu ele ki womo iba la ye ja omdu jimamu e ga ne ki ga ene ki ene ki ata we mu yewe ku ma yewe na eni hai

iyela uye tubewe ihana tubewe ihana uyeli mo siye etini mu oko ibaatul mal meshawiri mehiskapa mebashi mekada ojeta mehoje mekada ojeta uye koji Port Harcourt kojo Lagos kojo Abuja kojo Enugu eledude hun oko meko se iromo amune ajo ma yatini

idaatul mali de ọkọ ekochighi abekugwogu ma akolele ekpe adago 1000 naira ngegwa ayijiri amara m da ihe masalachi 2000 naira ka edu etinu kuma adu ashi ya masalachi ta ee ni ile tabale amewegide ni eta oyo anyeju e amewome kale ko oyo anyeju wa yi yenihi wà ń ta àtọ́sínú bí hablillahi jami'a torúkú mẹ́wọ́yìn kú ọjọ́ ọgbọ́dún mẹ́mẹ́ kó yídé kú mẹ́lọyìn kú ọjọ́ wà láti fara kú mẹ́yí paruka wàzikúrú ni ẹ̀mẹ́tàláhì aleikum mẹ́rí àwòrà kọjọ́ ṣe múmẹ́ ìdíkúntùm àdáàn ẹgbàkùnmẹ́ṣẹ́ náà láọ́lámẹ́ ẹgbẹ́gidẹ́ mẹ́gbàdín Islam tán because ẹ̀hùn kìí kuma fedolama enke aka mụ na ojide kuma adọla ba ṅụlama enke aka mụ na ojide ka ogwudu gidagbadi maka ya legwudu shadin islam ina gbo jeleba izikuntum aada ena torí bọ́ọ̀lọ́pù ka ma wẹ́bọ̀ sọ̀lọ́ ẹ̀ àṣíwúmá tí a mẹ́rin ogéni lẹ́wọ̀n àṣíwúmá ma nù ìjàpá lamáyín àmọ́ ọlọ́pù ìdúkù ma nù ìjàpá kúṣáká abọ́jọ́ máa dí ní àbàpàdọ́á kò máa rojí mẹ́sàlásí yìí tọ́ oyé rojí kò máa rojí assalamu alaikum alaikum salam kò máa kàwọ́ lamáyín ọ̀làdúgìdé hùmá ìtàpàmì ọ̀làdúgìdé hùmá ọ̀làlẹ́ lè gúrùmù

ìtítálá gbogbo akẹrẹ bọ́ akẹ́kẹ̀ẹ́ náà amadọ́ àgbẹ̀rẹ̀ mm, gbogbo akẹrẹ bá àgbẹ̀rẹ̀ màmú kó máyọ́lá máa bá yẹ mẹ́ àdómù mẹ́ ànújà mẹ́ ànọ́ọ̀là àmá ọmọ rẹ̀ pa àgbẹ̀rẹ̀ kì á máyọ́lá máa yìí ọ̀là lè wúlú alùkìdẹ́ngọ̀ àbí ìgbélé rẹ̀ ọ̀tọ́kẹ́lẹ́ngìdẹ́ngọ̀ àwọn àbáyọ̀ yìí àmẹ́wọ́n dáwọ́ ìmọ̀sálásí ìwòmẹ́wọ́n ene ne ngo yo yo yo bi wa we masala shi yo yo yeni hi aboki dai ene o jama shi kolama ene o lama shi kolama amma fa asbatum bi ni'matihi ikhwana ile adini ko jodwa takola duku ya dukuma adini islam kuma shi da ma ọlọ́pẹ́ ẹ̀kọ́ ọlọ́pẹ́ mi nújà àdínìsílámù múdàmú akódàmá ina be ma mo mai ni gbigbile ina gbaduka mo mama ya shabakwani e o sita mama tini ka mama ya shabakwani ina boka maliku maliga holo weme abole ajamene ojama taki adin islam de ke che ngidei ide ke chu de ke chu de uya lepa ko uya na maka uya na medina uya dukuma na gbigbile uya tapa inu ya kuma ìdí ụja ka gburu ka ṅụ ya ọchakada ma anyị na ụja gịrị ekwu ma ja ogwule ma dị ka iji ọdọgbọ meji majọkụ ma ṅụtiki ogwudabishani majọkụ ma ṅụtiki ogwudabishani meme m gị na ogwule ma ohun yìí ma mẹ́hun kó ẹ̀hun ma kó yóòlù ma yóòlù yìí ohun ma kẹ́hun yóòlù yìí ohun òwúkọ ọba na ẹdùn ọ̀tapá òyìnwá kábàṣà máa lọ ó ma wọ́rin mọ́ wọ́rin mọ́ ṣe ní ẹ̀yìn ó rà bókù ma wọ́rin mọ́ máa ma tíṣẹ́ ìgbà ẹ̀bì ẹlẹ́gbó gbá kẹrẹ bọ́lọ́pù múlẹ̀ máa ní ọlọ́pù mi mí kẹ́ẹ̀dẹ́ ń àmẹ́ wọ́rin mọ́bùkọ́ ma kú rẹ̀ àmẹ́kẹ́ àmì òmẹ ẹ̀dùn kámẹ́ ìwà àyíṣà mi òmẹ tòpọ̀ náà máa ná lé ó dúkẹ́ kọ́lọ́pù mẹ́kẹ́ náà ó iwe ya abịaghị yeye ya ma ya ngwomo iwe ya abịaghị yeye talụmọ ma ya ngwomo idegwa ụgwọ amụma makụ ma ate nwa ọlọpụ machin kpọ ma gbe ọmeme ịa awara ta ụya aibikpọ ya ịa kara ta ụya me ma aibikpọ ụyagide be ụya ya dị ome mewe idegwa ụgbọ abụghị uyo chi na-edu ehu ya ma chi na-eyi uyo ọkpọ uyo ọkpọ chi na-ere atụ uyo ọbe idegwa ụgbọ ụya mụrụ ugwu

amma akwai yoka nabi sallallahu alaihi wasallam na din islam wa fa asbatum bi ni'matihi ikhwana aka cho aso na yin uja bo lope na yin uja lope anu mo ele le oro we aro jijo gba nabi abaye uja takwa qur'an mujaba akini na atịnịghị onye ome maka gịnị wokuntum amegidei ala shefa hufrotin shefa osigini hufrotin ofe osigini ofe alọfe ate alọfe meyoyi ọgbọdún mẹ́kwàkújá ká alọfe meyoyi mine nari alọfe ofe yóò hukú na nwa tọ́tánù ofe iwu na ala shefa hufrotin mine nari ofe una ohun meyoyi amma fa an kọ́dẹ̀ kò mìnà ọjọ́ òun méjì àdúgbò ẹlẹ́tẹ̀yìn rẹ̀ ọ̀fẹ́ onálẹ́ abújà mẹ́mú dáa ọ̀fẹ́ onálẹ́ mẹ́wọ́dọ́ tí wùrẹ̀ ìmáda rẹ̀ kú ẹgbà igbélé lẹ́bàá tí ọ̀fẹ́ oná ẹgbà òyàlé tí ọ̀fẹ́ oná ẹ̀nẹ̀ yọ yìí kẹ̀dá àlìkà alùkọjọ́ kọlà kìdẹ́ yìí ìyàkí ni mẹ́mójí kú dé alùmẹ́kí múdùú kà òjà àdínì àpẹ́rọ àdínì kí àmẹ́mú kó ya nẹ̀yìn ọjọ́ àti ni alkù ṣe bayan ọ̀làgídẹ́ iná mẹ́kí bìrù méjú kẹzálìkà ìbẹ́yìn lọ́hùn lọ́kùn àyàtì abánilẹ́wọ̀n ọjọ́ àṣàbìrẹ́ yọ àyà ńwúmẹ́ làálẹ́kùn ẹ̀hùn tààtẹ̀dùn torí jẹ́ kúmẹ́ ní kí tọ́nà ọjọ́ kí mú tọ́nà olùsùwá ilé náà wọ́n tọ́kùn mí منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون ولتكن منكم أمة ìtúgbẹ̀jínà mọ́ọjà kí a déhùmẹ́ ìtúgbẹ̀jínà mọ́ọjà kí a déhùmẹ́ yẹ̀dẹ̀wó na ilẹ̀ alkhairi bí kí a náà dáàmú nẹ̀wó mú wíkí ṣẹ́ngẹ̀yàn wa ya'muruna 'anil munkari abi kuma na nuka uye ne biene tigbe kino jo gele ya domo ma no ya duki anuka uye yaki meche nge yo meche nge yo mera benge biene te oja ogele du ma domo ni ba ide gbogbo oluka din se se ma ya ta ma jumete ma ke kegbo yele inadi ni ka domo ma tete adoka baba adini le mo domo igbalege adini islam takwa igbalege tinogala otilani che kina moja giadomo kumana adamu numuwache ngenyo kina moja giadomo kumana namune benge bienete mekamu jijile mekunyane mehola meujide kumetu iyo abanele abale kadino ujabiramu nejuke kino jogala giadomo ashima oja eki akamu nede ale yo lopo lopo ishe domo me ọlọ́pọ̀ yẹn máa ọlọ́pọ̀ ọgọ́nà gidẹ́ òye yọ àwọn ọmọ ọlọ́pọ̀ ọgọ́ ìdẹ̀ ẹ̀yẹ gómìnà máa ní òye yọ àwọn ọmọ ọlọ́pọ̀ ìlẹ́dẹ̀ ọlọ́pọ̀ dú ẹni ẹ̀nẹ̀nu yẹ yé òkè akọmọ oyide o mà nà yẹ ma kì akọmọ lóko yẹ abá yẹ ma òye yẹ àmọ́ abẹ́ yẹ ma ẹ̀yẹ kánú abá yẹ ma ẹnu yẹ yẹ àmọ́ abẹ́ yẹ ma àmọ́ bí gálà bí ma e odu ke lo gele ma ne yoyin oye ye ki akuma oyide aleju ki chama ma chama mi okiti oye ye ki aka mi oyide aleju chama me chaba pa wala me ngenyo ha onu mene oye ye ki achamu ne wazi kakume age ngenyo de mege ne biene de onu mene ngba mu yeje ina mo jaki adomo kumana kola ma ujide kakini awa aboge negideide gẹun lẹ́ṣí ohun àbúgálà ilẹ̀ àtẹ̀gbáka ẹgbẹ̀dú ọdún ogun yẹngu jí gẹ̀rẹ̀ kọ́ ọdún ogun ẹgbà kìlì wúdú yìí àbúgálà kùmà dójú pálẹ̀ màmọ́lá mọ́ ojú kódé wáyé nìkáì alùkà máa tùjẹjú kà máa kójídé kà máa tùjẹjú àmà àmà kà máa ti gálà yìí to itu kwe gini yeyu ka ma na che toru lo kiti ni ngama le duri o ni la ati ni je ngama mu gbe wadi ni ma ama ama ke na ko jide ibo ke cho ka de o ma ka me na do ma ke na ko shal ka ma cho ka ma ke na ko je ngi ke che ngi pe mamu yeju le mamu mamu kunya ne madu council of igala muslim community ina duki choma gala gidoju kwa le che kaka gide council of Igala Muslim Community, SIMCON. Àmúyẹ yìí lẹ́kọ́ yánẹ̀, ẹni yóò dúdú, umaru ti agbo yíò yíò lẹ oyá ní Nàìjíríà ẹgbà bá díá, òun ṣe ní Madura kìí Alhaji Dawuda Sani, yìí kìí dáńpa yìí. Wọ́n Madura ti agbo yíò yíò yìí. Akọ̀tẹ́kàdá máa yóò dúdú, ṣe ní kìí Kaduna Madura kìí Malam Shaiba Modu Kìsìgbó Ọgẹ̀kú abogala amakuyeyi amakuyiri ma moyi kode de, shine ngo pibe ama ngo chini ko ja ni ma ko she bugu ma yani aba ma ngo le kama ngo da dini nyoba anegala melika gine gba christmas du ma wa ma nu moto wa ma le masala shi kan yeun yo gide be ki aku kaduna ma le ya ogene la anegala gudugudu ma pola maru ma ya ki wazi egba du kele ya ki christmas ya kuma mu mi dunga ma oju kolo mama la ma ko mama moto ma ko ama wọn kọ́ṣẹ́ àdínì gbogbo ma ọṣí ni wọ́n àdàdí ní kogo ya nìgálà ọṣí ni àdàdí ní kogo ma organize ma yẹ́ ni a ma kẹ́ organize eh, kurani competition ama magala kò ma di kurani tó jí turiki ní ilé ka ma wọ́n náà chàmẹ́lẹ́ turiki jẹ́ ká kurani kẹ́ tó gba ma magala ma ṣe gbogbo ma organize 1995 ma ṣe 1996 ma ṣe ọdún ogún yọ mẹ́jọ ẹ̀ lákìlẹ̀ wúdú yìí ma ṣe ìmìdí ẹ̀nẹ́kùn yá kó yíó yá náà ń pa ẹgbà kò má ṣe wọlẹ̀ madìkúrá ní ṣùwá ilé màdọ́kọ́ ṣùwá ilé ọ̀tákàdá mólítàzì kàádùkọ́ṣà àdínì makú ṣùwá ilé ẹwọ̀n ma ṣe dọ́mọ̀ àdínì ma dọ́ kó rékàdínì ìjọba tààmẹ́ yéjú kàkà gbé ní ìdọ́mọ̀ torúkàdì ní ọjọ́ kíyọ́gbá tàmú kọ́lú ilẹ̀ àbúlà ṣe yí bá kọ́lọ́kù máa ṣe láàlá òkèrè ọmọ ọmọ pàlì káyìrì gaskiya ìyẹn ọgẹ́lẹ̀ máa dọ́mọ́ ní ni abájọ yí council of eh, igala muslim community mahmudu rida mahmudu ṣe council of ihsan muslim community mami gala ló bọ̀ jẹ́ torí kí àmì ṣe omi nàìjíríà kí wá tún yíhùn kalunya chiwazi kisha bogi dai kisha machi dalili kimali lugu wazi ema ukolo malen ka ema ni kimi mbule bibile ujana ibaji ujana mibasa ujana odoulu ujana ujana aba ujana bosho village e, ki ki ki ku duk megbo kale amachi dalili ka ale tige chiwazi abụghị kwụ ma nwa egwu tige chiwazi obia na enwe ọjọọ eleche ma ị na-ata ka dọma wụrụ chechi onu egwu onu ama egwu oja na agada vileji mmadụ aka gada oja na bụchu vileji ekwolele ataleghị di ya bokwu ma ha na-adịgba egbele na gbadokwu waazi aba agwụ daba oja nelen mọta enyi na abajọghị ọjọọ atịkụ nche oji waazi le ahankele ahankele ya ọlọọgwụ anya ụmụ ka anya chiwaazị agbayo vileji ekwu gbogbo ka awa ka anya chiwaazị agbayo ebe a to o ji atale na arụtakadịghị chiwaazị amonu makwụmachọna amonu chọọchị alị ya ma agbo anyị abụ simkon gide ebe egide abụja anyị ama adọkọ ogwu nwata ka alụlele acharụ ha ọma ala okirome ọma ọma kpal kairi kọlọkụ ma gbere toju pali takụ ma alọdụ ọkwa dị n'ofe oyọkidi kọlọ ma nyọgba ọma. amụna mọ eleta ekpogbelekwa ha gịnị ebejọgba ma achede ebejọgba ma achede iyi wallahi mi village kẹwàá àbáyọ̀yí ọgọ́kọ̀ ọ̀dùdẹ́ ọ̀dùgbé màádọ́ ọ̀dùgbò àgáyì ìnà mọ́tọ́kùnmájọmọ́ èyí ni àbáyọ̀yí àmọ́tọ́kùnmájọmọ́ ka lóyá ti foundation kàràtúnmá èyí awa emiya achodetamaliza ode ma chijugede nga makoye eye yin mama nodin ye ayode yeye ode awon maya yeye oyoye ode ona ti riyo de yoyi aba ma abduke abduke de dagba ti olin ode ma ti mam dagbe ti yona dagba ti sumo mi ti mam dagbe ti yona ma oyin kon ame elime ni ka tabali alukuma nele ohun yikuma ne du kpone manin yikuma ne du dune kete ma du gune wo ma gune apu ma jena lo ne gotoka amanin yikuma ne du dune bele chaji gu waba kete ki ma lyo konin amanin yikuma ne du bukolo bo ne te amanin eti ne ye bi no gelo o ye wa mi ma wa ji am da ole agwa kini o ye ma mi an pa mi chama ile o de de min

ini meka uma ini boki ya amuru na bil ma inu yeju ki adomo ogo ka bogala kola ma oyide kuma gini simkon lele ini yeju ogene leki adomo kuma kanga amone turu kuma chengenyo wa ya amuru na ma ma'rufi kuma na mone benge benete yanhauna anil munkar ma na mone benge benete ojo akini wo ulaika ela bodu kuma shukolo abane gidei ana mone benete an adamu nu mu humul muflihun aboki boji le o yoki wa walu ka jihuma ana ma ya gironu wala takunu kal ladina tafarraqu min ba'di ma ja'ahumul bayyinat wa ulaika lahum 'adhabun 'azim wala takunu kal ladina eni mekida bene gini aboku mamu paruka nifa e hadini abapa mekida bene ka aboku mamu abo ya paruka abe igbile ama in church mamu paruka ama in chate mamu paruka mela ka ma de yomi ni geme ene ka yin so ka haya eni church o wa kunya nei ona ene mune yo haya eni church o wa kunya nei taki oyi mate paruka bola mate famu da du meta sabuhum jami'a wa qulubuhum shataa máa dùn mẹ́ka gẹni ni ó kété ma ṣe kọlọmọ ẹbọ́ tàbí ní ma tó yóò yìí ṣe yìí alù máa dé ní ma ṣe parúká ojú àkíní mẹ́ta bá nílẹ́ ní abẹ́fẹ́sọ máa bàpá mẹ́kídábẹ́ni àkíbẹ̀rẹ̀ torí ìbẹ́lẹ̀ bá wà tẹ́lẹ̀ fún màṣíní jọlama ẹ̀wọ̀n alù màṣíní họlamari mìbáàdí máa já ehe obile ungo ma aluma unko ya hola mari ngene ne akiye do ngene na ale bungi je do yi me kida banelen kido anabi sallallahu alaihi wasallama yenhi ami ahlul kitab ba adini ma mu peru ogbo mete gwanyo meji ina ma lu mi ba ma papa ba amele amele anya peru oja ọgbọmete mete gwa yo ya eni kullu ha bi narị illa wahida yeno boda ma kwarule ce huna ma logul keke okete wahiya aljamaa un shamoja un shibe kuma shamoja uma gini bunya shamoja yenihi ugbe ku mi dago kanu sahabi mi dago abi kuma loto aljanna de na chi un agwa ki un ne kullu hizbin bima ladayhim farihun en du kene do achi hadini ya kai akun ya ce mu dalil da kun ga ci yi kun ce ya ci no amda yo bo yo oyo ya ci cilia yani wa innahu sayakhruju fi ummati aqwamun tujari bihim tilka al ahwa yani ina moja kuma nya du ku amalu umami to ni je do adu malu le gbogbo eh doge ne ki ebia ki adu dun tubi iyo heyi adu dun tubi aki wakalu wakalu wakalu wakalu wakalu ogana lẹ́yìn omi lẹ́yìn gbogbo akẹrẹ bó kò yí àdìsí lẹ́lẹ́ ó tẹ́ nǹkan ayámúdá tí ní kan wa mújí máa lẹ́ ayá gẹ́gẹ́ jíga kí ní mẹ́kí jẹ́ mújí mẹ́kí pẹ̀rọ ìhàdí ni mẹ́kí azim yẹ́nì bó dúkù máa náà bá azaba ẹ̀wọ́ ìjìmọ̀jọ́ adùnmọ́ ọjọ́ yánà ìjábà láyé akẹrẹ̀ mọ́dá فأما الذين تودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون وأما الذين بيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون أنزل الله تبارك وتعالى يوم أوجي لبا تبيض وجوه إن أبوك يجمع أيام ديوبا وتسود وجوه إن أبوك يجمع أيام ديدودك فأما الذين aswadat wujuhuhum elabo geju ma anya shedudu yi akafartum ba'da imanikum to ame meliga ko pojo me obikume tededi imani ehun ki aneji eduduwa ojo na re fadhukul azab kidogale meja azaba ma bima kuntum takfurun turukume ko boro ojo wa amma alladhina biyaddat wujuhuhum abeke juma shehu bayi fa fi rahmatillah ebe jumo mi ojo hum fi khalidun ọmọ ma ya yájọ gbé gbèlẹ̀ èjìmọ̀lọ́jọ́lẹ̀ ọ̀sànjẹ́na omi ẹnẹkùnmọ̀ adọ́wà kí ní abdullahi bin abbas radiyallahu ta'ala anhuma yẹnihi a tafsir ibn kasir yẹni yau ma tabiyyadu tàbíyàgbò wujuhu ahli sunnati wal jama'a yẹnu ọjọ́ la àbúkù máa lè bí àmọ́jà mi sàhábé mọ́yà àbíkù máa lè bọ́ pa súnà yá níbi muhammadu sallallahu alaihi wasallam àmà ríjú máa ń yá ṣe hó ọjọ́lẹ̀ wàtàsíwádù wujuhu ahli al-bid'ati wàtàsíwádù wujuhu ahli al-bid'ati wal firqa yẹnu ọjọ́ la àbúkù máa ti bídí a máa gbàgbóhun ti iyo ka ni bi na te yene abile ngi juma ya chirudo yele ye ye ki yu aki chirudo ni mana enki alki abdullah ibn abbas alki koji mu de egi tafsir ibn abbas enki lide yene hi abe ki juma shi hulayba e hal yana de yu mi juma de hun gbele tilka ayatullah tilka ayatullah natluha alayka bil haqq وما الله يريد ظلما للعالمين تلك آيات الله أما لك أقوى فقوشا كاكده iṣọ́ lè mi kù wà kọ̀lá gẹ́gẹ́ mẹ́gbọ́dọ̀ inú tí mi mẹ́gbọ́dọ̀ mọ́ inú tí àṣọ́lá yíò ma mẹ́gbọ́dọ̀ mọ́ inú ma àṣọ́lá yá níbi muhammadu sallallahu alaihi wasallam mẹ́gbọ́dọ̀ mọ́ inú netuluha ha onga agwe gbanwuwa nabi muhammadu takwe ke gba kanwuma bil haqqo ola kakai enegi ye gbanwu ge agba igba enegi ma gbe gbanu ologe sari se ama omipa omipa uwe ke wiye we mi na ayo yi aka agbola pibo class ni ka ya ola ya ma aka wama Allahu yuridu zulman ẹ̀hùn kìí ṣídá kọjọ́ ẹ̀ àkọ̀lá gẹ́gẹ́ ìwọ̀n àgbẹ̀ máa nọwọ́ ìdúpẹ́ pàwọn ọjọ́ níbà láti dúró lèlẹ̀ alẹ́mí nìkọ́ gbọ́dọ̀ àbókìdórì وإلى الله ترجع الأمور wàlìláyìí ma fi sẹmáwá ti wọ́n fẹ́ lárdì ẹwùn dúkì tó jálẹ̀ pàánà ọjọ́ ìrìn ẹ̀nẹ̀ yìí ẹwùn dúkà àwọn yàrá rọ̀ wí òmìnà òmìnà ọjọ́ ìrìn ẹ̀nẹ̀ yìí torí ìnàjọ́ kàdọ́mọ alẹ́kú bọ̀ tẹ́ pàkóṣáká ẹ̀nà ayá kílẹ̀ mẹ́wọlẹ́ na bá rákàwọ́ta alẹ́ ni òun á jẹun onye gidago gide onye mi deo elona kò tí ó lè bá mọ́tò gidago mọ́tò mi deo elona ma wọ́n tí mọ́tò ilẹ̀ bá ahẹ̀gidẹ́ ẹ̀kẹ́ ahẹ̀mí deo ẹ̀lí dizaini ma dútọ́ ibá ọgbọ́dọ̀ àmẹ́hun dúpa kó ṣáká kòmíkú ẹ̀ kàkà nẹ́yìn akó mọ́ àmọ́ ma ẹngogún jẹ àmọ́ ma alẹ́ àmọ́ mẹ́mà ń ẹngogún jẹ yíyá tẹ́gbà ká òmìnkú àwọn dídọ́ mọ́gẹ̀ ẹnẹ̀kì ajẹ́ ń gún mú lọ́jọ́ orílẹ̀ ìná yorùjẹ́ òun aláwọ̀ yẹ́ ní ogún nǹkan ọjọ́ akọ̀lá wẹ̀wọ̀n aláhàkùnrùn ẹni títà kẹ́ ọdún ní a dú àkúlé nìṣe yìí ọdún ní a dú mojímálẹ̀ oṣù àkúlé torú idẹ́ gbogbo olùká ma ń yáṣe ké olùká mi ma ń olùkẹ́ ma ń yáṣe yìí pọ́ àjò ya ma wò tó alẹ́lẹ́ lí ma mi mọ̀ án ẹ̀dẹ̀ múnẹ̀ má jàkà lúwa má máa kẹ́ àkùmàlú òtó àìdẹ̀ yìí tó dún ní adẹ́ àbúkù máa yóò nú ẹyẹ máa gbélé gbélé gbélé gbélé dúkà gbódú máa yìí akọ́nẹ́dé o máa dé abáyọ̀ yìí àámà máa ní àmà àwọ́ máa ní báyìí ìdókòṣámú wẹ́kú ìdókòṣámú dé abáyọ̀ yìí ìdókòṣámú mẹ́ni wẹ́ àwọn ìdókòṣámú ní wẹ́kú nẹ́yẹ máa ọkọ̀ adé oge ya ka yo gichi olala na ma bia a omi po de yo na aba gicha ka ni ako e e o me ka da ba ka yo ka omi amun e ka ba le wola do imada ale ma ka wa ko yele de ba se gugu da gugu wa do ka wota e ko ki ama yu a ba ti ma yi ade ni akei Eh, ọgbàjẹ́ oko kìsàmáyé kìsàmá ṣẹtẹ̀ òwàyá ní efe wé gìdẹ́yìn a máa júmà dúkù màjá alálẹ̀ a máa pá máa dé máa mù máa wẹ́mọ oko ẹlẹ́ni oko ẹlẹ́wọ́ mọ̀ ẹni àbúkà múdà àdúdú màbá ẹ̀dọ́mù àbẹ́kíjọ fẹ́lẹ́ni èyí ládùn àti ní ubi ka

ọ̀pá ẹ́kà màdẹ́rẹ̀ tó tá ma yákẹ̀rẹ̀ bó yẹnà góyí àmóolé ọ̀dà àmóolé níìmù àmóolé agbá àmóolé olóko dún kìjọ kàmà lòlẹ́ òtá ma yákẹ̀rẹ̀ dún ìdọmọ̀gìnìyẹ̀ ohun àkókò yí yọ yìí kákà má yàtá ma bú yálẹ̀ ilẹ̀ ìdágò

edu ma ma na ẹni edu kìí ṣẹ̀yàn takallahu tabaraka wa ta'ala yẹnihi tọ́ amẹ́hùngidẹ́ yìí ṣàmà ya ẹ̀hùn kìí ọjọ́ rẹ̀ ilallahi turja'ul umur alámẹ́rí pa kó ya ugbọ ọjọ́ ohun yàáyá dàdàrà lò òbí kọ́ ọjọ́ ọ̀là lẹ́ka omi kú ẹ kàjọ abáyọ̀ yìí ìwọ́n nẹ̀yàn kàkìdọ́la kọjú àti ní كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون كنتم الله تعالى ينعمك دين خير أمة ameshamalu makinyotuli kwa kushaka ea moja duki zitaduhi awai kidai ummatu ummatu almuhammadiyya e amo alumma ibu yani Muhammadu sallallahu alaihi wasallam oyo aka shamalu makinyotuli kwa ku tudeu da ta'muruna bil ma'rufi tuba amejirei ameaka ngamune ebagbele macha kamune

yau eh, duka ce rayuwa gaba daya yake roji jiki ba kusa kare da shi wa'azi kuma ka kuma ce ne yau kuma namu ne ali leka me a ṣe ba ali amẹ́ka kí amẹ́ṣà bẹ́yìn tí lè papò kitabi abẹ́ kuma ṣe alul kitabi mama jẹ́ kuma mi du òun ṣe ma mama je kuma mi mani bi kuma olo ba abo yoka ini la kana khayran lahum o ma yo ma kin kiro ma ya chiwazi ge na me ko la abo shoshi ni be ki chiwazi ma je lomo enu ma ko la ma ina ngojo ma tin kuma bu mani me bu ma ina ni ola ki adu ma edo kwa ne me kan me mda du mo mameneleke eneke mɔɔ mam daa tu lɔɔ jɔɔ naa ɛdi wɛ abɔ ɛdɔ ɛbɔ ntoro gɛlɛ oti la anise kumɛ kɔla ama kumɛ da kumɛ agba mɛ agba di islam ɔjɔ kika ifura ni ɛna ne bi ka ma kuli ahlal kitabi ta'alu ila kalimati. أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون Ìkùrá ni yọ́ka òye ni máa dúmà ọ̀dọ́ amma in caji fama yara da maka yuru manifa mai duma udo kaka mai ahlul kitabi ta'alu mai liya ila kalimatin sawa'in bainana wa bainakum mai da to duk mai agbu kola ka ukola ke te gide ukujo isa gbade apa me o ji kini kara rojo allahu ka ide uduma yojo la e o sita me ojibo bo ame biti ojibo bo na ko juju ogbo ojibo le me chini boko ojibo le ke o ngama e o chakwera gbade ame abúkì aṣòdì àbáyọ ẹ̀ẹ́jọ́ gẹ́lótó òkúra ẹ̀ẹ́lótó ìgbà àbáyọ òkúra òkúra ṣọ́mìlìkó òkúra lábíà ẹ̀lí gbogbo ma bójìbó ka dágò àmọ́ ṣọ́ọ̀ṣì bójìbó ka dágò iná yẹ́ ẹ̀bọ̀ ẹ̀dá alálẹ̀ bá ma kó dàṣà náà wẹ́ majọba òjá sí gbìgbìlẹ̀ majọba òjìbó lẹ́yà sí gbìgbìlẹ̀ tàtẹ̀ sí gbìgbìlẹ̀ tọ́ganẹ̀ sí gbìgbìlẹ̀ tàtẹ̀ sí gbìgbìlẹ̀ tọ́ganẹ̀ ma kó jí ń yọ oji ma mmanya na enwe ojibole be bụ mmanya ada ọkwụrụla wee mama gbamana ịbịa akpa ma wee mebi gbabamate ọbata edegba ma ọbata gbabamate wee ya maka ma bịamala ahịa ojibo ma gị ada ọkwụrụ hụ na achị ngaba na gere maka yuru ma emejukọrụ bekee kwọna mekwọna nke halaka e. me ka m ga-ake nke echegide inyon na ewelekede aka ya rara ọjọọ alahụ alahụ chọjọọ chekwa na ebi nsa chọjọọ abịa ya echekwa ma ma ọjọọ rụkpa mamojo dupa oyo ne ke jado la mun ta ko mamojo le ngo daji ingo to mo gbogbo oyo me tata ki ngo daji fani e abi ale gande ke sojo sojo do mo yin to yin ko ju akaka o maide e o yin ko ju akaka o maide to mai ni ọmọ ojo se ngi to ọmọ ojo ta ene ene so yo ojo mariam so yo ojo yi ki bi o ma le ngo ojo yi abi akojo bi o ma le ino ino ya do ki bi mun

adini ama bakpaba ungago dabe na gini elenwo choge chata adini mali ema ngechi egbadu kem ama bakpa ejo kameka gini owe echime ole undu kamena chiba wecha kama agbakunya melere ba shika mekwale uko wichi lenga malu abima egba egba oyi wa ma ajaka niwa hapa mi atola no yo ere ẹnẹ́kẹ́ wéwu ilẹ̀ àgbẹ̀tòyìn wẹ́yìn di yíyí ṣòṣì ilẹ̀ náà ẹbọlẹ̀ nẹ́nẹ́gbù ọlá ṣòṣì é títọ̀ lè lọ bá àmẹ́lẹ́ ní kùránì gẹ́dẹ́ àmàbàpá àmẹ́gbà àmẹ́wọ́gbà gbogbo àmẹ́wọ́n tó jí tọ̀ tákàdé máa ẹ má ṣàkí ni ọjọ́ mẹ́yẹ yọ àmárẹ̀rẹ̀ adé lòdù lọ́rọ̀gẹ́nẹ́lẹ́bà òun á lè kàkí ní ọgẹ̀ máa pa òun teo ehadini mala aliji kamasha kanaji amanaji ama inengi kamaji ngele engi kuna mapan majo gede majalini ndo gele ngaliji de chaka juju meta madunga ya wala so engi ama pa amewo gene lewo gene le kama pa ti ya doge sha dini abapa ti ju gede nguma ojo agini minhumul mu'minun ehùmá ìnàmá kẹ́dùn lọ́jọ́ kìdéhùmá àbíláwà gbọ̀lá ọjọ́ ma ọlọ́ọ̀gbẹ̀ wà ákàtàrùmùlẹ̀ fàtíkùn àmá ojí lè má bá àmẹ́nẹ̀ fàtíkì àmẹ́nẹ̀ fàbí ohun màṣí náà لن يضركم إلا أذى وإن يقاتلوكم يولوكم الأدبار ثم لا lẹ́yìn ẹgbẹ̀rúkù ma na ń dúkù ma ní kéèdù kẹrẹ fún mẹ́ni ma na ń dúkù ma ní kéèṣù mẹ́ni ìdúdó àwọn alámẹ́ ma ní kéèṣe ṣí ní ilá àga ẹnkù ma ní kéèṣe ṣàwúyí mẹ́ ṣe gbìyànjú ẹ̀dúgbẹ́ ẹnkù ma ní kéèṣe ṣàwúyí mẹ́ Islam ọgbọ́ gbáyà lò ẹnibi sallallahu alaihi wasallama ẹnìká òun ẹgbẹ́dọ̀ ọjọ́ ọjọ́ ẹyẹ lè tún tàbálẹ̀ ọjọ́ ṣíra níbi gbogbo ẹ̀ nìyí àmàlù màwẹ́ òòlẹ̀ òdúbọ̀gbọ̀ mẹ́tẹ̀wá máa dábà àlìjẹ́nà òòlẹ̀ máa dábà

yẹni ọyọ́ mi bìnrin ọyọ́ ìbí pẹ̀kọ́ yá níbi abọ́yọ́ ẹ̀ka abáyọ̀ níbi ẹni ọyọ́ ìbí ẹ̀kọ́ mi àlìyé ní ẹ̀ṣọ́ ya àyẹ̀ṣẹ́ abáyọ̀ Allahu akbar àlìyé ní ya àyẹ̀ṣẹ́ bí òun ní màdúrà kí ni òká ṣó ti bí ní àlìyé ní ya ud'u

abile la yaktawuna wa la yastarikuna ibile shibukuma ma choga no yuke do no yi ma chaka ma titi no woga no chaka choga ma cha ba yoi ma titi no woga no oyo ki oyo mo ga igbabu mite ama ma no oyo mo ga do ama eni e ko wi ele ke nyu ayo ni ele ara da o kedo na ji gogo gile omi gugwe wu ni le be iná ọwọ́ abáyọ ẹgbùn àkójími àṣùmí ìṣẹ́ abáyọ ìtákẹ́ ma ọdúgbò nálògùn mẹ́ ń pàdọ́lù kó mi mẹ́ ní ẹwùn kìtàbẹ́ ní àkí ní máa dùn àti yóò wé tàbí àkúmá ogun ìrájá ẹni wà lílé ọlẹ́ màá ní kàkí ní ilẹ̀gẹ̀ṣẹ́ ọgọ́ ìyẹn ọgọ́ ìkẹrẹ̀bùmí yìí wọ́n náà kìtẹ́ òmótò òun yẹ́wà ukejunu inepe nka kake wọn lẹ́dọ̀ òṣì á àbílẹ̀ máa nẹ̀ni ọ̀tọ̀mí kó àṣẹ̀lú ukejunu ilẹ̀ ukejunu ilẹ̀ àdé òdè kékeré kàkà mú ní àṣẹkà níbìkà ẹkàkí ni ó sì ní kí pọ́lẹ̀ nka kẹrẹ̀ bóòlẹ̀ àníbi ẹni òdè kékeré kà nìṣe agẹnẹgìdé wa èmi máa ṣe ẹnẹkọ yọlé yímo mi wọn agẹnẹgìdé kékeré ṣe àyìnlẹ́yìn ogungun kò tàtẹ oyẹ afa abáyọ ìnigbógibẹ aló kí bẹ kí aló tọmọ lẹ́yìnbá alébí ẹni wẹ́gẹ́ àdúwà ṣẹrẹ kí ni aláhùnmà látọ́ira ìlà tọ́ira kọwàlá ìlà kọwàlá ìlà àrẹ́rọ̀ká wẹ́gẹ́ àdúwà ṣẹrẹ kí ni ọjọ́ ó sì ní kí akẹrẹ bóòlù ní tíri ó sì kúgbó ẹ ẹ̀yàn ní kí wá ń tíri ẹ̀yàn ti kúgbó ẹ

ebi a chi na ara ara kwubi onye ihe emegba ka enye ata ohiri ekochi na enwerere mụ achịcha ọmọkọkwa ayịyi oyi aya ibe agaghị agị n'ihi achịcha ọmọkọ ilu metiba na nne na mebeda ibe anya a àìkọ́ ẹgẹ yí abáyọ̀ ẹni hẹ́ àìkọ́ lẹ́dìí yẹ́gẹ bá máa yani bókì tí gbọ̀dì ayé àdọ̀ kúmà yíya láwọn mẹ̀síbà ayé ẹkọ lábá abáyé ma ní mẹ̀síbà màṣínì ẹkí ìdàgbọ̀kọ abáyé mẹ̀síbà màṣínì ẹgbà ìkíọ̀ ẹbí akọ abáyé mẹ̀síbà dárọ̀mù iyeye oyè abáyé mẹ̀síbà ọgbọ́dọ̀ àmọ́gidẹ́ ka akẹ́dọ̀ náà àti ilé kéde mẹ́ sí bá wá ẹ̀hùn màdọ́ àti àtẹ̀tọ́ yorùbá èkó ṣì náà wí rẹ̀ ẹwà dín islam àníbi ẹni ìkẹ́dẹ̀ náà wọn abánilẹ́tì òdì kékeré kàdọ́mọ̀ ìní ní bẹ́ẹ̀ bọ̀ má lè du òdúdú amákọ́nẹ́ kẹlẹ́ dé máa àlérè ní ẹṣin náà amákọ́nẹ́ obìnrin dé máa ẹni ẹ̀jẹ̀ ní kẹ́dẹ́ ẹ̀jẹ̀ bí náà ìní bẹ́ẹ̀ bọ̀ kàmá má lè lọ ọ̀gẹ̀dẹ̀ àmúni amega abanalekuma ka mụ na-enekwa igbele ìdíyẹ̀ ń ka anìbìtàlásẹ́là makọ̀lá ojú tàbí yàá dàdí ìlú nẹ̀ yàá rúpa bí àtẹ̀tọ́ yóò rẹ̀ wẹ máa ṣàkà nílẹ̀ ọlájọ̀ ní ujẹun kùmà alákìdẹ́ àmúnà ekwele bụ ụka enu ụkịta ihe bụbụ enyi gị ya ọla la enu unu ede ka meme ala ka ebe ụka ebe ụka ga ebe iwu si ede wee ọgọ ihe eye nwụ na ake n'ọla bi e abịaka gị elele elele ya ma mudua ụka ụka yi e tụ nke chụka na ebe onwe ẹ̀háyẹ́wò nà áṣẹ lọ́lábí ẹ̀háyẹ́wò nà áṣẹ n'úchì ẹ̀májàkà ní yẹ́ ìdíẹni yóò rí ní yọ́gá nìgbẹ̀rẹ́ ẹni lẹ́nìyẹ ọ̀rọ̀ kò ó bó máa ní wẹ́ ọ̀rọ̀ yẹ wẹ́kẹ́ ọgbẹ̀takọ̀ ẹ̀yọ́bú ẹ owó yẹ máa wẹ́ ọgbẹ̀takọ̀ ẹ̀yọ̀rọ̀ torí ẹ̀yẹ ẹbọ amóhùn ẹyẹ ẹ̀sì amóhùn aníbìyẹ ni amóhùn odúbọ̀ ọgbọ̀ mẹ́ẹ̀tẹ̀ wálẹ́kùnmọ́ àkàẹ́bá àbílẹ̀ ọlá òkèdọ̀ náà gé kàkàgìdẹ̀ má ní ọlá ní wa ala rabbihim yatawakkaluna ọjọ́ màá ṣùgbọ́n papọ̀ máa ń ṣe skrini ní abáyọ ìdábò mi òmìnirọ̀nù èmi qualify ìkùnadé àbú ìkùnmáàlì àlìjẹ́nà àlàhálẹ̀ èmi qualify ìkùnadé òmìnirọ̀nù bẹ́ẹ̀ jíṣẹ́ ìrọ̀ yé ojú ni máa ń wọ̀rún òmìnirọ̀ ìwọ abáyọ yẹni wa ala rabbi ọjọ́ kí mo àkóyè òmà mọ́nà kí ní àlàhálẹ̀ kí mo fi ṣùwáyé lè kí ó dé yúgu kọ́lọ́wà wọ́n ní yóò ń to wa Allah tabaraka wa ta'ala yanhi a lan yadurrukum illa adha ma nawdukum anake bi karabmen mamda anake shushi mai anake bu mai na wa in yuqatilukum badal al ma'ku jama'a jama'a mo yo yaru te ba iwa lokum la adbar irama rama adu bi kumai amma pamda yunu no oyo mda mu pa yunu ma to bi imani ma ba oyo mu pa yunu ma tumma la yusarun abu al kitabi lay bókù màrẹ̀ taka dáwọ́ máa lẹ́yìn ẹgbàdú kù máa ń yá kó yàbó mẹ́ ira mara máa nìkan náà tètè kú ضربت عليهم الذلة أينما تقفوا إلا بحبل من الله وحبل من النار وباءوا بغضب من الله وضربت عليهم المسكنة ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون الأنبياء بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون Allah ta'ala ni duribata alaihim zilla mamma tukata mamudu baba lu mauzi aina ma tukifu buduk medipa ma buduk madipa ma ba tukata gidawo yo mudu mauzi me illa wulki kyan gine ge jaruma bi habli min Allah alkul kuma du fojo imudiku wa habli min an-nas alkul kuma du ba munetane imudiku iku yeki kubojo piko ki kuba munere onchaliko ni kumashi kola matane katito madodo goyi ngola makuja kiwideta eungi abu moba shukata lete edo imada ale neba makwashukata ama yoyo waba uri kodo bi minallah takuma omudabi payatu payi uwedo igi kubojo omudabi payi uwedo igi kubojo waduribet alayhim almaskana taki oyo mi ìwọ́múgbà númú jílẹ̀ ọ̀bàtà ẹni kìí ẹni ọgá ní ẹni ọ̀wánẹ̀ ẹni ìjúmomi ọ̀bàtà ọgẹ́lẹ̀ ọjọ́ ọmọdún ló máa ojí zálíkà tó dúwà máa bá bí a náà kánú yẹ fúrú nàbí ayá ti láhì màmúdà àbókù máa kọ̀kọ́ àmà ayá ọjọ́ wọ́yẹ́kọ́ tó ló nà láńbíyá àdìwọ́ ìrì hákì màmúdà àbókù máa ọjọ́ pa kì yàtẹ̀dún ìbìlẹ́gẹ̀ àwọn di àbúkùnmà agbó na ọjọ́ igbó dába màmá dùn ọjọ́ ta màmá lọ́jọ́ igbó dába náà mọ̀ من أهل الكتاب أمة قائمة يتلون آيات الله آناء الليل وهم يسجدون يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف وينهون عن المنكر ويسارعون في الخيرات وأولئك من الصالحين وما يفعلوا من خير فلن يكفروا والله عليم بالمتقين الله أكبر طب oyísúnmẹ́ ni mí àmà dágbà má abẹ́gbàbọ̀ tí kí ìtì igbó ẹlẹ́ àlẹ́rù mú yí àmà ayá gẹ̀lẹ́ ìkókà. Allahu ta'ala ni ya je ce kuma mudu fitin min ahlil kitab ko ya buka da takada kuma ummatun ikena mo ya ka domo ko abele ya eh, yatluna ayati la ma gba ma ya ojo ana al-layli e eh, ilali na odu ma gba ma ya ojo wa hum yasjudun ma ngodo yikane ma chore ma gba ma ya ojo e eh, ilali na odu máa dojú kalẹ̀ máa ṣọ̀ yáni yakumuna layl máa kọ́ àná ṣọ̀ odó wa yukfiruna tahajjud yukfiruna tahajjud odó tabalẹ̀ abẹ́lẹ̀ máa ṣọ̀ odó ibi ọgẹ́ mi búwẹ̀ kìí alẹ́ jíkẹ́ dídáka ṣọ̀ odó yìí tòtánù hu abẹ́lẹ̀ máa dẹ́pa odó odó ọjọ́ dùn máa ṣọ̀ máa gbé kùránì kùránì ọjọ́ yẹ́kìlú ní ayatillah aya ọjọ́ máa dẹ́kun ẹgbàdún mọ́lẹ́ kùránì lágbàá náà yu'minuna billah àbílẹ́bà màmí ìmáàni lùpọ̀ ọjọ́ aláhù màmí òkèdọ̀ ló lùpọ̀ ọjọ́ aláhù wal yawmil akhir bà ọ mẹ́dọ̀ wọ́n kú ní ọjọ́ títà lágẹ̀ wa ya'muruna bil ma'ruf ma kàn ámúnẹ̀ kú máa yáàni ma ṣe wáàzí ojú ọ̀lọ̀ ọjọ́ rẹ̀ wọ́n yóò sáàrì ọ̀nà fi khairat àbílẹ̀ ma ń ọdọ́lá ma ọgbá ẹ àmúkọ́lẹ̀ èèyàn ma rúlé rúlé kúmà dọ́lá ma gbá ọkọ́lẹ̀ èèyàn because ìtú pẹ̀tẹ̀rúké àmúnẹ̀ kúmà náà rúlé kúmà náà dọ́lá ma ọgbá ìhùkọ́lọ̀ mẹ̀mẹ̀lẹ̀ ẹnẹ bí ó kì á ṣẹ́ èèyàn òwẹ́kẹ́ yúdẹ̀pá kẹ́ yogún kú ẹ̀kẹ́ ṣẹ́ èèyàn

ma a ọlá ma dọ́lá ma ọgbá ihu, wa ọlá ikà na ní àbílẹ̀bá yìnà sọ́ọ̀lì ma dẹ́fà mẹ́nẹ yóò lọ́gbọ́jọ́ wa ma yẹ fa'alú min khairin ẹun e dúkù ma ṣe kì mú dẹ́wọ́ èyọ ìṣe ma ṣe bá wọlé faru ṣe ma kùmà ṣe ma ma ma wallahu alimun bil muttaqin Allahu tí ó lúkì níma pàábí kùmá tí fún ìṣẹ́ ọjọ́ òun dáàmù إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك أصحاب النار هم فيها خالدون إن الذين كفروا بكما كفوجوا لن تغني عنهم أموالهم أقما إنك أنيا تتكمان أقما نكاجدمان ولا أولادهم من الله شيئا arziki ma kuma ne ne duk ne ke ce ma bojon wa ulaika ashabun nar abele chamo maunare mfia khalidun ọgbẹ́gbẹ́lẹ̀ ohun ma ya ṣe ehunalẹ̀ oníyẹ kó náà ọjọ́ kìí pẹ́ ànímọ̀nà aya ìgbẹ̀dọ́gbà amdába tí hun kọ̀lá anya jíjì ìgbẹ́jọ́ mẹ́nu tí lọ́gẹ́nẹ́lẹ́ inṣáàláhù èmì anya adọ̀kàtíwà lẹ̀kàdé èmì wa a abubuwa an baba kuma shi foundation ake eh, eh, karatu allahu sun mura mai kuyi ma ujiyar mu dakar da ujiyar ma jana dakar ma kudu kuma ta kade da ilunga ne kade tuwa da sallahu wa bihamdika shaɗa la ilaha illa anta astaghfiruka wa